وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا الحمد لله الذي بنعمته تتم الصالحات ثم الصلاة والسلام على نبينا محمد المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين adúpẹ́ púpọ̀ fún ọlọ́run ọba àtọrọ àlékún aláàrẹ fún àfáwà anábíwá muhammad sallallahu alaihi wasallama bẹ́ẹ̀ náà là ń tọrọ àlékún aláàrẹ fún gbogbo àwọn àlékún yọnu rẹ̀ fún gbogbo àwọn sàhábà àwa kí gbogbo ẹ̀yàn máa yá wa jákèjádò gbogbo ibi tẹ́tí ń láǹfààní láti gbọ́ wa ní òní lórí ètò wa ètò yín ìpè òdodo ẹ̀ ń bẹ ọlọ́run fún àwọn tí ọlọ́run fi ṣe olùgbọ̀wé ètò yìí ẹlẹ́kọ̀ọ́ ẹ̀mí gígùn àti àlàáfíà ara kọ̀ọ̀ràn kó jọ àti àlékún rísíkò halal kọ̀ọ̀ràn kó má ṣàbà ṣe fún wa àwa náà tá à ń sọ àtàwọn náà tá à ń gbọ́ kọ́lọ̀n kó lò lókun fọ rere ayé àti sàlùkíyàmọ̀ fáwa náà torí pé tí bàálà ò bá tí bàásì fẹ́ lá ìtumọ̀ eléyìí náà ni pé táwọn èèyàn bá táwọn èèyàn kan bá gbówólẹ̀ kò sí bí a ṣe fẹ́ láǹfààní àti gbọ́ irú ètò yìí táwọn tó wá gbówólẹ̀ bá gbówólẹ̀ tí ò bá sẹ́ni tó fẹ́ sọ náà ń kọ́ táwa náà bá wá rí pẹ́ nìkan gbówólẹ̀ àwàkọ́ dẹ̀ ń sọ tí ò bá wá táwọn tó fẹ́ gbọ́ táwọn èèyàn tan rédíò tí wọ́n ní pé ṣe program yẹn yẹn mi táwọn èèyàn bá náwọn ò gbọ́ kí ọ̀nà owó ni ẹni tó sanwó àtẹni tó ń ṣe wá sí ọ̀nà òun náà fẹ́ fi gbà ní ìwúrí tàbí tẹni ládàá lọ́dọ̀ ọlọ́run abiola bá pátá wa àtẹ̀yìntẹ̀ ń gbọ́ náà kọ́lọ́n kó sun gbọ́ alẹ́ sàn dáadáa lápapọ̀ akíra káàbọ̀ lẹ́ẹ̀kan sí lónìí ẹ jẹ́ kí a jọ tún wo ọ̀nà wo lèmi àtẹ̀yìn na la fi wúlò láwùjọ ìjẹ́ mi tiẹ̀ wúlò láwùjọ ìjẹ́ yìí náà wúlò kóníkálukú náà máa béèrè lọ́wọ́ ara ẹ̀ ẹ dẹ̀ wọ́n pé ní tá à ń pè ní pé kíyàn wúlò láwùjọ yìí oníkálukú á wúlò pẹ̀lú tó ní lọ́wọ́ ni ọ́ ń tọ́lọ̀un fi kẹ́yìn iṣẹ́ yìí náà fi wúlò ṣáyé ṣánjẹ́ àǹfààní lára yín látara tọ́lọ̀un fi kẹ́yìn oríṣiríṣi ni tọ́lọ̀un fi káwé ẹ̀dẹ́yàn láyé yẹn lọ́lọ́run fi jẹ́ ká mọ̀ wípé wa atakum min kulli ma sa'altumuhu wa in ta'uddu ni'matallahi la tuhsuha ọlọ́ni tẹ́ ń béèrè láyé mo fún yín ẹlẹ́fọ́ ẹlẹ́fẹ́ fọkànbalẹ̀ ẹlẹ́fọ́lá ẹlẹ́fọ́rọ̀ ẹlẹ́fẹ́ mọ̀ oníkálukú ọ̀nà làbẹ̀rẹ̀ oríṣiríṣi nǹkan oríṣiríṣi nǹkan náà ló dẹ̀ ti kún ní ayé pẹ̀lú wa ìdẹ́kù lóríṣiríṣi ọlọ́run ni tẹ́ bá ń ka láwọn ọ̀kẹ́ tí mo ṣe fún yín ẹ̀ lè ka tán ń tá fẹ́ béèrè ni pé nínú àwọn ọ̀kẹ́ tọ́lọ́run ṣe fún mi nínú ọ̀kẹ́ tọ́lọ́run ṣe fẹ́yìn náà nínú àǹfààní tọ́lọ́run fún mi tó fẹ́yìn náà ìjà àwọn èèyàn já àǹfààní lára ẹ̀ já wúlò kó béèrè ara rẹ̀ ṣé mo wúlò ẹ̀yin náà béèrè ara yín ṣé ẹ̀yin náà wúlò sá ẹ̀yin náà ṣe wúlò mà ẹ̀hẹ́n ọ̀nà tá à ń gbà fi wo ohun tá à ń pè ní pé èèyàn wúlò àkọ́kọ́ náà ni pé ọba tó dá ẹ tó fún ẹ láwọn ẹ̀bùn tó fún ẹ yìí owó lọ́lọ́run bá fún yín ní sà àbí owó lọ́lọ́run fún yín náà mà àbí mọ̀ lọ́lọ́run fún yín ló ṣe fún ní kálukú àwọn èèyàn tọ́lọ́run fún ní mímọ̀ tó dẹ̀ pé n tó fún ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni nínú ìmọ̀ yẹn ó pọ̀ jura wọn lọ ó jìnnà jura wọn lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tún ní kálukú wa fi wúlò opportunity lẹ́yìn ní ọ́fíìsì kan lẹ́yìn wà àbí àwọn ilé ńlá kan lẹ́ wà tẹ́ẹ̀dẹ̀ nígbà láyé láti lè kó àwọn èèyàn wọlé síbẹ̀ eh, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wíwúlò yìí kọ́kọ́ jẹ́ àkọ́kọ́ nínú wíwúlò ó ní kéèyàn kọ́kọ́ wúlò fọba tó dáa kó o fi àǹfààní pọ́lọ́wọ́n bá ṣiṣẹ́ lẹ́dẹ́ èèyàn yẹn ó sì fún ẹ láwọn opportunity tó pọ̀ kó kọ́kọ́ rẹ ra ẹ̀ ńlẹ̀ fọlọ́wọ́n ọba náà kó wúlò fọlọ́wọ́n ọba rẹ pẹ̀lú pé kó o ṣèjọsìn fún kó o ṣèjọsìn fún ṣé ní kálukú wúlò ṣáyé àti ṣètọ́lọ́run yọ nínú ìṣẹ̀mí yín báyìí ẹ ti bísì gan Allahu Akbar ah, sọ́rí ẹ pẹ̀lẹ́ bísì gan èmi náà wù bẹ́ẹ̀ náà ẹ ti bísì gidi gan débi kó kódà ah, kó yọ ti irun irun kẹ àyèwá dá Allahu Akbar fọ́láwọn ọba tó dá yín fọba tó dá yín lẹ́nà àyèwá dá àfáàyà náà orí gbogbo of things ló máa affect ah tí ó wà túrẹ́ náà wà láyé ni máa lẹ́fún wá ní pé ẹbí sẹ́yìn ò lè ṣíwọ́ lọ kírun ẹ lè ṣíwọ́ lọ sí lọ́hùn tó dà yín ẹ wúlò nìyẹn ìlànà bẹ́ẹ̀ ni nígbà tí ẹ bá ti sin kí láǹfààní ilé yẹn làkọ́kọ́ ọ̀nà tí ń gbà fi wúlò àfi kẹ́ ẹ wúlò ẹ sin ẹ ẹ owó yìí pọ̀ owó yìí pọ̀ gbajúmọ̀ yìí ni. àfi kẹ́ ẹ fi wúlò ẹlòmíín lòun tó ń wájẹ́ pé mẹ̀kúnnà ọlọ́run lòun ń kọ́ ṣé ńgbà tí ń tí yòó ohun tó rùn tí yòó kún lọ́kọ́ la fi ń gbé tilẹ̀ ni ìgbà tí yòó tí yòó lèèyàn máa rójú ráì pín yàn kírun gbogbo àsìkò òun fi ṣiṣẹ́ òun já mọ́ra wọn ni ká ọkọ̀ tó bá mówó délé níyàwó rẹ̀ máa rin yan lórí ọ̀kadà ló máa máa páàkì kírun ẹ̀rọ tó ti miss àsìkò closing hour táwọn ọmọ ẹ̀ṣẹ̀ ń jáde school àsìkò táwọn ará ń jáde àsìkò zuri yẹn ni tẹ́ ń sọ pé ń pèrún àyílà àsìkò sọ́láti zuri àsìkò yẹn náà mọ́ skúl ẹ̀ṣẹ̀ jáde àfikò sáré gbé wọn ó ní time tí a bá ti miscalculate báyìí bíi thirty minutes one hour yẹn báyìí ah ó ti lọ nìyẹn tí a bá lọ kírun ah èèyàn máa mí sí o kò kí sọ́láti zuri sọ́láti lásìrì yẹn ọtún tó kò tún kírun àsìrì ó ní àsìkò yẹn náà ti àwọn ministry nǹkan kan ọ̀pọ̀lọpọ̀ náà máa ń sí tàbí ní padà sílé òun wà lórí iṣẹ́ ọ̀kadà ah ọwọ́ ọ̀rọ̀ ilẹ̀ Maghrib ìgbà náà àwọn tó travel tí wọ́n ń dé oníkálukú tún lọ sí park ó ti lọ gbé wọn káàkiri gbogbo àwọn gáràjì eh, àwọn gáràjì ẹ̀yin ń bí sí ti ń ṣá ń bí sí ti ẹ̀ ráàyè ọlá ò jẹ́ kẹ́ eré pé ẹ̀yin náà fẹ́ dọlọ́lá ní nǹkan láyé kò jẹ́ kẹ́ ẹ̀yin náà tẹ́ ṣẹ́rẹ́lẹ́ àjàtọ̀ sí wíwúlò fọlọ́hun téèyàn fi máa mọ̀ ipò òun ráyé wá tó fi máa ní ìtumọ̀ pé ẹ̀ṣà ni nínú ẹni tọ́lọ́wọ́n bá dá sórí ilẹ̀ ẹni yìí ni ẹni àpọ́nlé ni lọ́dọ̀ ọlọ́wọ́n bá wíwúlò ẹlẹ́ẹ̀kejì òun náà ni wíwúlò fáwọn ẹ̀dẹ́ èèyàn tàjọ wà láyé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wà láyé báyìí kò wúlò fọ́mọlà kejì ó kàn wà lásán jẹ́ aláìsìn ni gbọ́n tá sọ fún wa la حتى يحب لأخيه ما يحب لنفسه. li nafsihi òjíṣẹ́ آه إيه ما à ẹ máa tí ì lè dé olùgbàgbọ́ òdodo بيرولون أنا بني رولون pé ó بيرولون. ọlọ́run bá ní obìnrin your faith is too low ó kàn ń parọ́ ni ó kàn ń pàkó mọ́ ó kàn ń fẹnu sọ́pẹ́ ni dáadáa ni ẹni anábìnrin àwọn ò tí ì lè gbà bẹ́ẹ̀ ìwọ náà máa ń fi ṣẹ́ka òyìn ni ọ̀ tí wàá fi mọ̀ pé ṣẹ́ni yẹn bẹ̀rẹ̀ ọlọ́run àbí kò òní hàtà yuhibba li akhihi ma yuhibbu li nafsihi ó lè gbà tó bá tó jẹ́ pé irun tí òun fẹ́ fún ọmọlàkejì ẹ ìwọ náà ń fẹ́ rú ẹ̀ fún rẹ̀ irun tí wọ́n náà ń fẹ́ fún rẹ̀ òun fẹ́ rú ẹ̀ fún ọmọlàkejì ẹ. àwọn èèyàn wá wà lọ́ńdà tí wọ́n bẹ̀ ṣiṣẹ́ ó kàn wá ń lò wọ́n bí omi òjò ẹlòmíì tẹ̀ ìwọ ni ká àtàwọn ọmọ tí ẹnìkan lówó lọ́wọ́ iléeṣẹ́ kan lẹ́yìn náà ní ni ẹ wá ń lu èèyàn nílòkulò ṣé wọn náà lè lu ọmọ tiẹ̀ bó ṣe ń lu ọmọ lọ́mọ yìí bó ṣe ń lọ àwọn òṣìṣẹ́ yìí ṣé o lè ṣe ọmọ tiẹ̀ bẹ́ẹ̀ ah owó tó dẹ̀ fi ń tàn ọmọ tiẹ̀ yìí àwọn tí wọ́n ń parí kí n bá ní dáadáa tó gbéṣe fáwọn ẹ wá wo bẹ́ẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ààyè káàkiri dáadáa wo ni wọ́n ní nínú ìgbésí ayé àwọn èèyàn ṣé o wúlò fún wọn ṣé ó wúlò fáwọn èèyàn kò dá kí èèyàn wáyé kó máa wúlò fáwọn ẹlòmíràn gbogbo ọ̀nà connection lẹ́yìn náà ní ni ẹ jẹ́ ẹ̀jẹ̀ ẹ lò fáwọn èèyàn ẹ lò ẹ lò ìmọ̀lẹ̀ yìí náà ní ni ẹ dẹ́ òdodo mọ̀ nínú ẹ̀sìn ọlọ́run báyìí tí ẹ kẹyẹ káwọn èèyàn náà tara yín mọ̀ òdodo ẹ kàn fáwọn èèyàn míìkì wọ́n ti ní ẹ̀yìn kan fáwọn èèyàn jẹun lọ ha gbogbo àwọn tó yẹ kó ní kálukú ṣe dáadáa sí tó olówó lọ́wọ́ tó yẹ kó kẹ́ tó onímọ̀ tó yẹ kó fìmọ̀ yọ kúrò nínú àjàgà tó ní gbogbo opportunity tó yẹ kó lò fáwọn èèyàn kí gbèsè ayé tí wọn kó rọrùn látara pọ́lọ́ ń lò wọ́ tó wá ṣe fún wọn pàápàá jùlọ àwọn tí wọ́n ní kápá níná tọ́lọ̀ ń bò láṣìírí wa ń kó pamọ́ ń kó gbẹ̀ pamọ́ òun ṣe sára tiẹ̀ sọ́dọ̀ tiẹ̀ nìkan sáwọn ẹbí tiẹ̀ nìkan sáwọn ọmọ tiẹ̀ nìkan àárín ìwà tọkọ ẹnìkan náà ló mọ́ àárín ìwà tìyàwó ẹnìkan náà ní inú ilé náà ló mọ́ ẹ káwọn ẹlòmíì náà kí wọ́n fìlì ọlá bá fún yẹn gbogbo ẹni tó yẹ kẹ́ ẹ ṣe dáadáa sí tẹ́ ẹ ṣe sí yẹn ọba tó òfin wọn lẹ̀ ó mọ̀nà tó máa wọn gbà ń fi àyà yìí ká fi ṣèdánilẹ́kọ̀ọ́ tòní bá ṣe ń palẹ̀ mọ́ àti máa parí ẹ̀ díẹ̀díẹ̀ yìí ọlọ́run sọ fún àwọn lánàá àwọn àkọ́kọ́ àwọn ẹni ẹ̀ṣẹ̀ àkọ́kọ́ tàná àwọn olóríire tàná tọ́jẹ́ ni olóríire àkọ́kọ́ tó yẹ pé gbogbo olóríire tó fẹ́ tún ṣoríire lónìí tó fẹ́ bá oríire pàdé lọ́dọ̀ ọlọ́ níjọ̀gbọ̀dà ó gbọ́dọ̀ rí àwọn ẹni tàná mi àti o kó ṣe wá o kó jẹ́ ká bá yọ káwa náà ba lè di ọlọ́wọ́n bá إذا أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في العوار إذ يقول لصاحبه لا تأذن إن الله معنا فأنزل الله سكينته عليه وأجده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا سفلا وكلمة الله هي العليا والله عزيز الحكيم نعم ní سيايا القرآن ayà alkùránì fi ṣe ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run ọba ń sọ fún àṣàhábà ní ààyè pé ilá tansuruhu faqad nasarahu Allah tẹ bá kọ̀ tẹ́lẹ̀ ní ṣèrànlọ́wọ́ tẹ́lẹ̀ ní ṣe àdótì tẹ́lẹ̀ ní ṣe kúnlọ́wọ́ fún anábì láwọn tí wọ́n wà ní nígbà tí bá ní kí anábì ṣe kó padà sallallahu alaihi ọlọ́ni ànábì fi mọ́kàlẹ̀ fún wọn máa lọ sí madina kó lọ tẹ̀dó síbẹ̀ àwọn ará madina tiẹ̀ ti ń retí olóríire àwọn ará lásìkò gbà náà làwọn ní kó lóríire kó lẹ̀ kó kúrò àwọn òfẹ́ rí àwọn òfẹ́ lọ síbẹ̀ ó wá ń sọ fún àwọn èèyàn gbà náà nígbà táwọn kan kàn dí mẹ́yìn tí wọ́n rò pé àwọn ní sọ́pọ́tì àwọn ní kú lọ́wọ́ ẹ̀sùn mọ̀ pé nínú àṣírí náà àyà tí ọlọ́run ti sọ náà nù mọ̀nà nínú tààrí nínú àwọn èèyàn tí wọ́n sọ pé ẹ má náwó fún ẹ má ràn lọ́wọ́ ẹ má àṣìṣe ẹ má sọpọ́tì ẹ o ẹ má fowó gbé ohun tó gbé dání lárugẹ o látún fi kó ara wọn ní àyìndá Rasulillah mùnáfíkí ògbón tàgé kan ló sílẹ̀ yẹn ẹni ẹ má náwó fún àwọn tí wọ́n wà lọ́dọ̀ ànábì ẹ má fowó àṣìṣe ẹ ẹ bá ti náwó fún hatta yanfaddu gbogbo wọn tó wà lọ́dọ̀ ẹ gbogbo wọn á túká lórí erokero ló ń sọ ọ̀rọ̀kọ̀rọ̀ òun ló bí eléyìí erokero ló bí ọ̀rọ̀kọ̀rọ̀ kọlọ̀kọ́ má màá sí elérokero kó má dẹ̀ ṣe wá ní onísọkúsọ ọ̀rọ̀ ni tẹ́ ẹ̀ bá ti náwó fún tán ògùn tó wà ń bí àkúrò ọ̀rọ̀ ni kó mọ́ ní walillahi khaza'inu samawati wal ard kò mọ̀ pọ́ lọ́nà ni khaza'inu samawati àti ilẹ̀ gbogbo pẹ́pẹ́ rọlẹ̀ àti sísámà ọlọ́run ní gbogbo ọláyé ọlọ́run ní lillahi mulku samawati wal ilé náà lọ́lọ́run sọ fún àwọn èèyàn yìí náà àwọn ẹni wa ìṣíwájú yìí nígbà náà pa tẹ́bálẹ̀ ní ràn lọ́wọ́ ẹ̀ ní dúró tì faqad nasarahu Allah ó ní ọlọ́run bọ́ ti ràn lọ́wọ́ òun ẹ̀ òun lọ́wọ́ òun gbogbo ẹni tẹ́ ẹ náà ní ní kápá tó yẹ kẹ́ ẹ náà ṣe gbogbo ẹni tó yẹ gbogbo ẹni tó yẹ kẹ́ ẹ lò ń lò yín ní àgbéga tẹ mọ́ọ́mọ̀ tẹ́ ṣèdẹ̀kùn fún tẹ́ mọ́ọ́mọ̀ tẹ́ dálókòwò tẹ́ mọ́ọ́mọ̀ tẹ́ fi owó ẹ̀ tẹ mọ́ọ́mọ̀ tẹ́ fi gbogbo tẹ́ ń láti fi kún lọ́wọ́ eh, faqad nasarahu Allah tó sọ fún àná irú gbogbo ẹni tó nẹ́tọ̀ káwọn èèyàn kan ṣe dáadáa sí tí ṣe dáadáa sí ó ń bọ̀ látọ̀dọ̀ Ọlọ́run gbogbo ẹni tí òun náà retí nǹkan kan látọ̀dọ̀ ọ̀gá kan àbóbi kan tó ń rokàn pé ah, ó yẹ kẹ́ni ilé àṣìṣe ẹ̀ ó yẹ kẹ́ni ilé support ẹ̀ ó yẹ kẹ́ni ilé ah, kó lè fẹ́ lọ́wọ́ sókè tí ò wá ṣe fọkànbalẹ̀ kó máa retí látọ̀dọ̀ ọlọ́run àwọn kan náà dúró lánàá pé gbọdọ̀ àná gbèfẹ́ gbà sallallahu alaihi wasallam àtijọ́ àti mo bá lè ṣe fẹ́ rọgbọ fún pẹ̀lú ètò gbé dání tó ń sọ yìí pàápàá jùlọ ẹ̀yàn wọ̀ ìyá mi tààjọ wà lórí ọ̀rọ̀ páńpẹ́ pèsè tọ́lá àti tòjíṣẹ́ lónìí tí gbogbo nǹkan wá há gádígádí tí wọ́n wá bẹ̀rẹ̀ sí fẹ́ máa ro èrò kérò pé ah ṣé wọn ní padà sójú ọ̀nà ara ló ń dá sàlátì lẹ báyìí ah ṣé wọn náà ní bẹ̀rẹ̀ mọ̀lídìí báyìí kí ni ní agbára gan o ah màá ń ṣàyẹn ó lè lẹ́yìn bẹ́ẹ̀ táyé o ah báwo ló ṣe rí lọ́dọ̀ tí náà everywhere náà ló ní kálukú ti ń fara dà á ẹ dúró ẹja bá rí tí ìdẹ̀kùn látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run ní tẹ́bá kọ̀tẹ́yìn bá lẹ́yìn ò ní àṣìṣe ẹ̀ ní sọ̀pọ̀tì ẹ̀ ní ìrànlọ́wọ́ faqad nasarahu Allah ó nù ìyẹn láti máa tẹ̀síwájú lọ́sẹ̀ tó ń bọ̀ báwo lọ́lọ́n ṣe rà náà ṣe ìdẹ̀kùn olọ́lọ́n bá ṣe fáwọn náà tọ́lọ́ ń sọ fani áyà yìí ìdí náà láti máa tẹ̀síwájú ní ẹ̀sẹ̀ tó ń bọ̀ pẹ̀lú ògo ọlọ́run ìrànlọ́wọ́ tọ́lọ́ ń ṣe fáwọn náà jọ kíní àná ọba tó ṣe fún mò ń bẹ ọlọ́run nínú àánú ẹ̀ fún ìmẹ̀ àtiwọ́ náà kọ̀lọ̀n kójọ kó túbọ̀ ṣàlékún ọ̀ràn lọ́wọ́ wọn náà ní alhaji wa táwọn báyọ̀mí taofik ogundiyemu broda qasim ṣọgàolu broda débísì maruf bankole tí wọ́n ní kí ládà àti àìsàn rẹ̀ kó máa bá àwọn òbí àwọn tí wọ́n ti padà síwájú ọlọ́run nínú ẹ̀sìn bákan náà madrasa àti amọ̀sílẹ̀ kí ó wà fún àwọn ọmọdé àti fún àwọn àgbàlagbà láàrin ọ̀sẹ̀ àti níparí ọ̀sẹ̀ a tún lè fọ́lọ̀ wa ní facebook page wa da'watul haqq lẹ́mí abáòkúta fún àwọn ìjókòó ìdánilẹ́kọ̀ọ́ wa fún ìbéèrè tàbí ṣíṣe onígbọ̀wọ́ irú ètò báyìí الريباني سرعوا وإمام وإسحاق أبو أبولور محمد الأول هنا نزاروا إذ زاروا 35 75 14 66